Dialogue for fluency. Ẹ kúrọ̀ lẹ́ o. O. So lọ sọ́jà láàárọ̀. Ẹ mo lọ. So tà. Bẹ́ẹ̀ ni mo tà. Dialogue again for fluency. Ẹ kúrọ̀ lẹ́ o o so lọ sọ́jà láàárọ̀ ẹ mo lọ so tà bẹ́ẹ̀ ni mo tà. So,